إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم ألم الله الدرى صلاة فون أبو محمد صلى الله عليه وسلم أتما تسود إن شاء الله لوري دلق لتنو ترى عبدة الأحكام أيتي الإمام عبد الغني المقدسي رحمه الله تعالى توقد لتنور أنبوى محمد صلى الله عليه وسلم نكبى الأمر السنوى èyí tí a ń gbé yẹ̀wò òun náà ni kitabu hudud ọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe wípé ṣẹ̀ríà ọlọ́run ọba subhanahu wa ta'ala bóyá alkur'an ni àbí sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam ó gbé ìjẹníyà kan pàtó kalẹ̀ lè lórí ní ọ̀sẹ̀ tí ó kọjá abára wa sọ̀rọ̀ ní lórí nǹkan tí àwọn afáàn pè ní alhiraba òun náà ni ìdàlúrú bóyá ìmọ̀ ṣe highway robbery ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú tí islam tí ó fi wò ó inṣàlá àtúmọ̀ mẹ́nuba hadith mi lónìí nínú àwọn hadith tí ó sọ̀rọ̀ nípa àwọn crimes tó ṣe wípé ó ní àwọn ìjẹníyà tí ẹ̀sìn gbé kalẹ̀ lé lórí عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود عن أبي أريرة وزيد بن خالد الجهني رضي الله عنهما أنهما قال أبو هريرة إكلارا وصابي نبوة محمد صلى الله عليه وسلم بكنا زيد بن خالد الجهني eléyìí náà lára àwọn sàbíà nàbẹ̀wà muhammad sallallahu alaihi wa sallam ni àwọn méjì ní iná rọ́ṣùlán min al-arab ìyẹn kanú àwọn lárúbá oko ata rasulallahu sallallahu alaihi wa sallam ó wá bá òjìṣẹ́ ọlọ́wọ́n bá muhammad sallallahu alaihi wa sallam ní ọjọ́ kan fọ́kọ́lá ya rasulallah arákùnrin ní eré òjìṣẹ́ ọlọ́wọ́n bá أنشدك الله إلا قضيت بيننا بكتاب الله mo bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́run ọba mo fẹ́ kí ẹ dájọ́ láàrin wa lórí tó ṣẹlẹ̀ yìí pẹ̀lú tírọ̀ ọlọ́run ọba fakọ́lẹ̀ alhasmul aha oníjà rẹ̀ ìyẹn ní kejì tí wọ́n jọ gbé ọ̀rọ̀ wa bá níbo muhammad sallallahu alayhi wa sallam wọ́n wọ́n afka minhu òun tún lágbọ́yé jù lọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn náà ìyẹn níbẹ̀ ni fáktì ìbéèrè nàbì kìtàbí lọ mo fẹ́ kẹ́ fi tíra ọlọ́wọ́ ọba dájọ́ láàrin wa wáàdàn lè bákan náà ẹgbà míyànda láti ṣàlàyé ọ̀rọ̀ fọ́kànlá rasulullah òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ní kúrò ṣàlàyé kọ́ọ̀l ẹnìyẹn bẹ̀rẹ̀ àlàyé ó ní ìnábìnìkánà àṣìfàn aláhàdà nítò ṣẹlẹ̀ ní pé èrè òjíṣẹ́ ọlọ́run ọba mo ní ọmọkùnrin kan tó ṣe pé kánà àṣìfàn aláhàdà ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹni yìí ó ń tọ́ka sí oníjà rẹ̀ ẹni tí wọ́n jọ gbé ẹjọ́ wá bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ipe òun ní ọmọ kan tó ṣe wípé ẹmplọ́yì ló jẹ́ lọ́dọ̀ ẹni yìí kí wá ló ṣẹlẹ̀ ó ní fazana bimrati ó bá báyàwó rẹ̀ láṣepọ̀ ó bá ìyàwó rẹ̀ ní àṣepọ̀ wọ́n ní òkúbírtu anna alabni arajim àwọn kan wọ́n ní òfin ọlọ́wọ́ ọba òun ni pé wọ́n sọmọ mi lóko parí torí pé ó báyàwó arákùnrin yìí láṣepọ̀ fàftàdé ìtumínú bí mi àti ṣáàtìn wọ̀wàlì ìdẹ̀tìn mo wá ní yìí tí ó èso ọmọ mi ló kópa mo ṣetán àti fi ọgọ́rùn-ún rànkúnmí ọgọ́rùn-ún ẹran wọ̀wàlídàtín àti ẹrúbìnrin kan láti lè fi dípò sísọmọ mi lóko pa fasaltu alẹ́ ilmi ṣùgbọ́n àwọn tán nímọ̀ àwọn sọ fún mi wípé fọ akbaru ní annama ala ibni jaldumi atin wa tagribu amin àwọn ní ọ̀rọ̀ táwọn ẹni àkọ́kọ́ sọ fún mi pé wọ́n sọ mi ni ipe ọ̀rọ̀ yìí ò correct ipe yìí tó ni wípé ọmọ mi ò tí ì dé ẹni tí wọ́n sọ n yẹ kó ṣẹlẹ̀ òun ni pé wọ́n ò fún ọmọ mi ní ọgọ́rùn-ún bólálà bákan wọ́n á lé kúrò ìpẹ́ni tó yẹ kán sọ lóko pa òun níyàwó arákùnrin yìí kò ń ṣe ọmọ mi eléyìí ni nǹkan tí ó di nǹkan tí wọn gbọ́ yé láàrin ara wọn tó ń fa láàrin ara wọn àkọ́kọ́ kọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa islam ẹ̀sìn tóní èyí tí ó mú èèyàn kan lọ ṣe zìnà pẹ̀lú ẹlòmíì islam ó di gbogbo ọ̀nà yẹn islam dí àwọn ọ̀nà tí ó mú ọkùnrin ọlọ́kùnrin ṣe zina pẹ̀lú ẹni tí ó kì í ṣe ẹ̀tọ́ rẹ̀ ẹni tí ó ń ṣe lẹ́tọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n máa ń ṣí ọ̀nà yẹn ní orúkọ ọ̀làjú ní orúkọ àǹbára ṣe ní orúkọ wípé mọ̀lẹ́bí ni wá ní orúkọ pé ọ̀rẹ́ ni wá ní orúkọ wípé ẹ gbọ́dọ̀ mú nǹkan lè ọlọ́wọ́n wa subhana wa ta'ala sọ aburú zina fún wa ó ní wàlá tẹkọrọbù azina iná wùkánẹ fàáhíṣà tán wasa asabila ọlọ́ni ẹ mọ́ súnmọ́ zina torí pé ìwà àbàjẹ́ ni ọ̀nà burúkú dẹ̀ ni kí là ń pè ní zina ó ní obìnrin ta súnmọ́ láì ń ṣe pa àgbà ìyọ̀ǹbẹ ẹni tó jẹ́ bàbá rẹ̀ àbẹni tó ń bẹ ní ipò bàbá rẹ̀ ẹni tó ní ẹ̀tọ́ àti fi lọ́kọ kó tó di pé àṣepọ̀ wá láàrin wa tí ẹni tó jẹ́ bàbá rẹ̀ abẹ́ni tó ń bẹ ní ipò àti fi lọ́kọ bá ló yíyànda ọmọbìnrin yìí fún wa gẹ́gẹ́ bí ìyàwó tí àwọn èèyàn dẹ̀ mọ̀ sí tí ó ń ṣe nǹkan tó pamọ́ sáwọn èèyàn eléyìí ti di nǹkan tí ó jẹ́ halali kódà kó mọ́ jù báwọn náà lọ mo yọ̀ǹda ọmọ mi lóbìnrin mo yọ̀ǹda ẹ̀ fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó àwọn èèyàn dẹ̀ wà ń bẹ̀ ńgbà tí mo sọ wọ́n rí eléyìí ti di nǹkan ẹ̀tọ́ as simple as that ṣùgbọ́n èyí tí àwọn èèyàn ó lo ọ̀nà tí ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala tó lálẹ́ àmọ́ púrúfù pa agbọ́n àmọ́ púrúfù pa alájú àmọ́ púrúfù pa àmọ́ ṣe a wa wá kó sínú nǹkan tí ọlọ́run bá ní ká má ṣe òun náà ni pé ká padà súnmọ́ obìnrin àbí kí obìnrin fìrẹ̀ ẹlẹ́kan súnmọ́ òun láì tọ̀ ọ̀nà tá a sọ yìí bọ́nà náà ṣe símpù tó eléyìí ni wọ́n ń pè ní zina ìsúnmọ́ obìnrin àbí kóbìnrin jí kan súnmọ́ òun ní ọ̀nà tí ọlọ́run bá subhanahu wa ta'ala ó yọ̀ǹda èyí ni wọ́n ń pè ní zina ọlọ́run bá ní wàlá tẹ́kọ̀rọ̀bù zina ẹ má súnmọ́ zina iná kánà fàáhìṣà tán wàsá àṣẹbìlà ìwà àbàjẹ́ ni ọ̀nà burúkú dẹ̀ ni ọlọ́run ọba tó so léyìí fún wa ọ̀nà wo ni irú nǹkan báyìí òfin ní máa ṣẹlẹ̀ ó gbé àwọn nǹkan oríṣiríṣi kalẹ̀ ní àwọn measures tí wà irú nǹkan báyìí òfin ní máa ṣẹlẹ̀ muhammad sallallahu alayhi wa sallam oníláyà kúwánà rọ́jùlù bí ìmọ̀ràtún ilẹ̀ kánà sàlẹ̀sà ọmọ ṣọ̀ìtọ́nù obìnrin kan àtọkùnrin kan ò ní máa bẹ láwọn nìkan tí wọ́n ń ṣe lẹ́tọ̀ọ́ ara wọn tí wọ́n dẹ̀ ń ṣe ẹni tó ṣe wípé èèwọ̀ ni fún wọn láti fẹ́ra wọn bíi bàbá àtọmọ ilẹ̀ kánà sàlẹ̀sà ọmọ ẹnì kẹta wọn bẹ̀yẹn ṣọ̀ìtọ́nù ó ti ń bẹ pẹ̀lú àwọn méjèèjì ọ̀rẹ́dì ó wá di pen lórí lẹ́vù wo ni ṣètọ́ ní ìran àwọn méjèèjì mú táwọn méjì bá jọ dúró tọ́jọ́ ń sọ̀rọ̀ ní gbangba ta kí náà ń sọ láàrin ara wọn ẹ̀sìn fẹ́ mọ tọ́jọ́ ń sọ ìgbà tọ́jọ́ ń sọ̀rọ̀ yìí náà bóò náà ṣe jọ ṣe à ń bóbi ni sọ̀rọ̀ kò ń ṣe ìyàwó wa bẹ́ẹ̀ lànà jùmọ̀ làjọ ń rẹ́rìn síra wa àti ṣígé ti sọ ìtọ́nù kalẹ̀ ó di pẹ́ lórí level tí ṣe ìtọ́n bá lè lo àwọn èèyàn sí dẹ́kí ni nǹkan tá à ń bára wa sọ ṣé à ń béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ tó ṣe pó pàtàkì ni ló fi jẹ́ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam náà àtúkàlámẹ̀ nìsa ó ní ẹ̀gbọ́dọ̀ mọ báwọn obìnrin sọ̀rọ̀ nìyí ilà bí ní àlìhìnà àyàfi pẹ̀lú yọ̀ǹdọ̀ ọkọ wọn yẹn náà dẹ̀ ní kò gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tá a máa ṣe ní kọ̀rọ̀ yóò jẹ́ nǹkan tá a máa ṣe táwọn èèyàn orí wa dẹ́ńkì la fẹ́ bá sọ ká máa bá sọ discourse àwọn nǹkan tó ṣe wípé kò wúlò bí ìgbà tá a kan tàkúrọ̀ sọ láwọn nǹkan tó ṣe wípé tán bá padà gbọ́ gbogbo ń tàn sọ àwọn nǹkan tí ó wúlò ni ẹ̀sìn lòdì sí eléyìí ẹlòmí ilé wo pé ilé ti wá lé ju ẹ̀sìn lòdì sí torí pé ó máa ti bọ̀ tán nǹkan yẹn so ló jẹ́ gbogbo zinatari ó ní lẹ́vù tí ó fi bẹ̀rẹ̀ ní ó lè jẹ́ pé kí ni the first thing náà ni nazratun èèyàn arúbìnrin tó ń lọ yóò wò ó lẹ́yìn náà fọ̀tísánà tún yóò rẹ́ni sọmọ obìnrin lẹ́yìn náà fasalamun yóò salama sí lẹ́yìn náà fakalamun yóò bá sọ̀rọ̀ lẹ́yìn náà famọ́ọ̀ídùn wọ́n jọ ní agirimẹ́ntì ká pàdé níbi kan wàlíkọ́ wọ́n dẹ̀ pàdé mbẹ́ stéjì sí èyí tí máa fa zina lélẹ́yìí so ló jẹ́ pé ẹni tó wo obìnrin ó jáwá ó fi wò ó anamisọ́lá asamilá tó tẹ̀rẹ̀ ìnázara ìnázara mọ́tò rẹ̀ lẹ́ẹ̀kejì mọ́ fa iná lákẹ́lì òòlà tálákọ̀ọ́kọ́ yẹn ọlọ́run ṣàmójú kúrò fún ẹ wà lè sàtì lákẹ́lì àhìrà tó bá tún tún wò wọ́n ti kó ẹ̀ṣẹ̀ kékeré kalẹ̀ fún ẹ. náà orẹ́rìn músẹ́ sí ẹ̀rí músẹ́ tó rí yẹn kí ni ìtumọ̀ rẹ̀ ṣètọ́nu lè lo ẹ̀yìn méjèèjì látàrẹ̀ fasalamu kò sálámù sí lóun jẹ́ pé ká sí obìnrin tí ò bá sí nǹkan mi ń bẹ́ ìpìlẹ̀ ni pé kò sí tó burú ń bẹ́ àbí kóbìnrin sálámà sí ọkùnrin ṣùgbọ́n tó bá ti ní nǹkan mi nínú bóyá a fẹ́ mọ bára wa sọ àwọn ọ̀rọ̀ ká mọ gbádùn ara wa ẹ̀sìn fagilé ló jẹ́ pé ọlọ́run sọ fáwọn ìyàwó anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ìpè fàlà takhdana bil qawl tẹ bá ń bá ọkùnrin sọ̀rọ̀ ní ẹ mọ́ dùn òun yín fayetma alẹ́dẹ̀ fi kọ́lbí mọ́rọ̀dù torí pé ẹni tí àrùn bẹnu ọkàn rẹ̀ lè mọ ní interest ni tí obìnrin àtọkùnrin bá jọ dúró tán sọ̀rọ̀ obìnrin míì yóò máa dun ohun rẹ̀ bákan òun ṣe bó ṣe ń sọ̀rọ̀ normally nìyẹn ṣùgbọ́n yóò máa dín ohun yẹn láti lè fi kó ìdààmú bọ́ ọkùnrin rẹ̀ ọkùnrin náà ni àmú ah, gbádùn ohun ẹ̀ ní ó ń sọ̀rọ̀ ohun ẹ̀ lẹ̀ bákan bákan ọlọ́ni falata dáná bìlkáwò ẹ gbọ́dọ̀ jẹ́ kí ohun yìí kó lẹ̀ fayatma alẹ́dí fi kọ́lù ìmọ̀rọ̀dùn so that ẹni tí àrùn gbẹnú ọkàn rẹ̀ kò ní mọ interest nù yín kí ló fà tọ́lọ́run sọ eléyìí o ní láti lè fi prevent zina tó ní ká má súnmọ́ torí pé ó ní kí tẹ́kọ̀rọ̀ wò zina ẹ má súnmọ́ kò sọ pé ẹ má ṣe ẹ má súnmọ́ àwọn ọ̀nà tá a fi ṣe zina lẹ́sìn try láti prevent wa so àkọ́kọ́ ni pé obìnrin tó fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló ń bá sọ dẹ́nbo ló ti ń bá sọ ò ń bá sọ ní kọ̀rọ̀ ò ń bá sọ láàrin ìwọ àti ẹnìkan nínú yàrá eléyìí nǹkan tó rọ́ǹgì ni lanabuwa muhammad sallallahu alaihi wasallam ó iyakun wọ́n dúkúlà alẹ́ nìsa ẹ ṣọ́ra fún kẹ́ẹ̀mọ́ wọlé tóbìnrin olóbìnrin fakọ́lá rọ́jùlónìí arákùnrin kan yá rọ̀sùlọ́lá àfàráìtàl amwa tó bá jẹ́ àbúrò ọkọ àbẹ́gbọ́n ọkọ ńkọ́ lẹ́ni tó wọlé tọ ìyàwó àbúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ òjíṣẹ́ ọlọ́ba al-amwal mouth ìyẹn gangan ní tètè máa fakú torí bí táwọn èèyàn ti máa ń ṣe mistake ní a ní ṣèbí ìyàwó àbúrò mi náà ẹ ti mú nǹkan lé jù ìbíyàwó ẹ̀gbọ́n mi ni ẹ ti mú nǹkan lé jù yóò wá wọlé tọ́ àwọn méjèèjì ó wájọ wá wá pọ̀ yóò wá di pé ṣọ̀tọ́n ìsídà kó lu eléyìí àbí kó lu eléyìí ló fi jẹ́ pé à ń wọlé tóbìnrin olóbìnrin láì ṣe pọ́ ọmọ wa táàjọ wà papọ̀ àbí ìyàwó wa tó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ wa ṣùgbọ́n ìyàwó níyàwó rárá kò sì pa wa nìkan làwa pẹ̀lú ẹ̀ láyà fún wa nàró jùlọ bí ìmọ̀ràn àti ńlá gánà sáàrìsà ọmọ ṣọ̀tọ́n so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ tí islam tó ń prevent ọ̀rọ̀ à ń ṣe zina níta fi máa kó zina islam prevent àwọn kan ẹ̀ lára rẹ̀ òun náà ni pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní kí obìnrin múra dáadáa ọkùnrin mọ̀mìnà àti yàgùdùnà mi absọ̀rì hinna ọlọ́run ni rí anábì sọ fún àwọn obìnrin mùsùlùmí yàgùdùnà mi absọ̀rì hinna kí wọ́n rẹ̀ ju wọn lẹ̀ wọ̀yà fọ́dùnà fúrújà òun na abẹ́ wọn kan ṣọ́ kí wọ́n lo abẹ́ wọn lòkulò wọ̀lá jìnnà zinata ònà ẹ̀ṣọ́ wọn ká má fi hàn síta ilẹ̀ àmọ̀dọ́ haramina àfìyí tó bá hàn bẹ̀ lókù bí a mistake wáyé àbí báwọn afáàmì ṣe sọ ipe ojú nìkan ilẹ̀ àmọ̀dọ́ haramina ọlọ́mọba subhana wa ta'ala wa ń ka lọ ń ka lọ ó ní wàlíyàdírẹ́bìnà bí kúrú aláàjì obìnrin kan da jìlbáàbù wọn kìmọ́rù wọn kan da gbogbo bí tó máa bo tó máa hàn lára wọn tóbìnrin bá ránṣọ àbọ́kùnrin náà ránṣọ ibi ọrùn ó ṣílẹ̀ yóò wá da jìlbáàbù borí yéè bo bí ọrùn rẹ̀ yéè bo gbogbo orí rẹ̀ ní tí irun ò ní hàn ta ọrùn rẹ̀ ò ní hàn ta yàtọ̀ sí táwọn ní í ṣe lónìí tó ṣe pé yóò lòun borí náà ni àmọ́ tí ẹ máa ń pè wọ́n á ní ìborùn ìborùn yẹn yóò wá sọ lọ́rùn báyìí gbogbo ọrùn wà hàn ṣe ti di wípé kí ni fashion ni ó sọ sí kíni ó sọ ọkọrùn kò fi bó ọrùn ọlọ́run sọ pé wà lẹ́dìrìbìnà bí kúmùrì hìnà aláàjì obìnrin ká fi bó jù bù wọn ibi tó sílẹ̀ ń bí ọrùn wọn yẹn kò gbọ́dọ̀ sílẹ̀ ní bọ́dí ó gbọ́dọ̀ rí àfẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ wọn àbí ọmọ wọn àbí àwọn tó ṣe kán lè rí nínú àwọn mọ̀lẹ́bí wọn ọlọ́run subhanahu wa ta'ala tí wọ́n ń sọ wípé kí ni wà láyé dìrìbìnà bí arjuli hìnà lè ọlọ́run tán bá tún wọ́n rìn lọ wọ́n ti wọṣọ tó balẹ̀ àwọn bí à ń lo bíi anklets nǹkan nǹkan mọ́ra wọn ẹ̀gbẹ́ ẹsẹ̀ obìnrin tó lo anklets tó ti fi aṣọ bò ó ọlọ́run ọba ni kó máa dáàrin àwọn ọkùnrin kó máa fẹsẹ̀ jalẹ̀ bákanbákan káwọn ọkùnrin lè mọ̀ ìpé kí ni àlímọ̀ lo nǹkan wàlá ẹ̀dẹ̀rẹ́bìnà bí ọ̀rọ̀jùlì hinna lè yọ̀ ìlẹ́mẹ̀mẹ̀ yọ̀fínà ní zínà ti hinna káwọn ilé mọ̀ pé kí ni dóò mi expose ẹ̀ṣọ́ mi kan o ṣùgbọ́n mo lu ẹ̀ṣọ́ kan yóò máa fẹsẹ̀ gbálẹ̀ kán lè bá mọ̀ kó lu ẹ̀ṣọ́ kan ni ọlọ́run subhana wa ta'ala nígbà tí ó parí àyà yẹn ó ní wọ́n túbú ìlọ́láhi jẹ̀mí àni àyọ̀lmínú làálẹ̀kùn tó fìlẹ̀hó ọlọ́run ní ẹ̀yìn olùgbàgbọ́ òdodo mo pé gbogbo yín ẹ̀ṣẹ́ rí lọ sọ́dọ̀ ọlọ́run ọba ẹjú gbogbo pátipàti tẹ́ ẹ bá ń ṣe é lẹ̀ làálẹ̀kùn tó fìlẹ̀hó tẹ́ ẹ bá fẹ́ jèrè jẹmọ́ àyà ìkílẹ̀ ṣùgbọ́n bó ṣe kílẹ̀ tó káwo ìṣe ọmọbìnrin mùsùlùmí láwùjọ yóò ṣe orí rẹ̀ lẹ́ni yóò ṣe ọrùn rẹ̀ lẹ́ni gbogbo ẹsẹ̀ rẹ̀ yóò ṣe lẹ́ni ẹlòmí ó ṣe gbáya rẹ̀ lẹ̀ ẹlòmí ó tiẹ̀ tún ṣe tán lẹ̀ bí ìgbà tó ṣe pé à ń bẹ ní àwùjọ tó ṣe wípé àwọn èèyàn tiẹ̀ tí ì máa wọṣọ àsọpá ń dàgbà sókè ni bẹ́ẹ̀ ni à ń padà sí ìgbà tí ọlọ́run ọba tó dá anábì adam alayhisalatu wasalam tí ò sáṣọ kankan lára rẹ̀ tó ń wo ìwé tí èbò ara káàkiri ilé ilé wa ń pè lọ́làjú lónìí ẹni tó bá múra bẹ́ẹ̀ obìnrin tó ṣí tan rẹ̀ lẹ̀ obìnrin tó ṣí gbáyà rẹ̀ lẹ̀ obìnrin tó ṣí ọrùn rẹ̀ obìnrin tó ṣí gbogbo ara lẹ̀ àásọ̀pá àwọn tán lajú ni ẹni tó wá wá bo rẹ̀ tó bọ ọrùn rẹ̀ tó waṣọ tó fírí lára táṣọ lẹ̀mọ́ lára a sọ pé kí ni àwọn yẹn ni wọ́n wà backward wọn lajú ẹni tó ṣe tí ọlọ́wọ́n bá pa aláṣẹ kò lajú ẹni tó ṣe tíṣọ ìtọ́nù ń pè é lọ síbẹ̀ àwọn tán lajú nìyẹn kí ni yastik ta fi ń wọn ọ̀làjú kí ni yastik kí ni standard ta fi ń wọn ẹni tó lajú náà ìgbà tí èèyàn bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣí báyà lẹ̀ ọkùnrin kan rí ọkùnrin yẹn wà attracted pẹ̀lú nǹkan tó rí ó di pé ó ń lé káàkiri ó ti pèpè kí ni ó pèpè fún zina ó ti polówó ọjà yóò wá di páwọn èèyàn máa lé káàkiri ọlọ́run ọba búlọ́ọ̀kù àárín yẹn ìpẹ́yìn obìnrin mùsùlùmí báyìí ni ẹ ṣe ṣe ẹ múra báyìí ṣùgbọ́n nǹkan tó ń fún ọ̀pọ̀lọpọ̀ ní pírọ́blẹ́mù láwùjọ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́pẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ká mú nàìjíríà lápèjúwe ó kéré ju àríwú ẹ̀rí forty five percent ti nàìjíríà òun ni mùsùlùmí tá a bá wo àwọn mùsùlùmí yìí ọ̀gọ̀rọ̀ nu wọn ti tó kán máa múra dáadáa ṣùgbọ́n wọn ò múra dáadáa àfi díẹ̀ tọ́lọ́ ń nìkan ní múra dáadáa àwọn díẹ̀ tán múra dáadáa yẹn tẹ́lẹ̀ mi ò bá mọ tó ń ṣe ìfiwọ́rẹ́jì complex ó mú un náà yóò máa wò pé ṣé òun ṣe ni mo ya wèrè láàrin gbogbo àwọn mùsùlùmí tó kù lóbìnrin tó tó kán máa borí wọn kán máa bora wọn kán máa bọrun wọn tí wọn bò ó yóò máa feel inferior bákanbákan wọ́n rà sẹ́ni tó ṣe kó ń tàpá sí òfin ọlọ́run ọba tó ń tàpá sí ayé alukur'ani tó clear yóò mọ rírẹ̀ gẹ́gẹ́ bí kíni àwọn moderate muslims àwọn tó ṣe pé wà civilized àwọn mùsùlùmí tí wọ́n ń ṣalákatakítí ṣùgbọ́n ẹni tó ń bóra bẹ́sì ṣe pa bárkùránì ṣe pa láṣẹ àání alákatakítí lòun ẹni tọ̀hún náà máa look inferior yóò wà dẹni tó ṣe wípé òun náà ọkọ̀ àbí kó ń fẹ́ kan kú mọ́ rìn òun ni ṣùgbọ́n ẹni tí nǹkan yá ní kálà kò sí ní tó jọ́ ìtọ́lọ́hún pa mí láṣẹ náà ni màá máa ṣe kódà kí gbogbo yín nìyí kẹ̀kẹ́ yìí sí ṣùgbọ́n kúkú mi tá sọ ni pé ọlọ́run ọba pàṣẹ torí pé kí ni wàlá tẹ́kọ̀rọ̀bù zina iná òkà náà fà áhìṣẹ́ tẹnu ọ̀sá àṣẹbìlà ìpolówó àwọn nǹkan wọ̀nyí invite àwọn èèyàn sí zina ni bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ̀ wípé òun ló ń dá wa ọkùnrin ara rẹ̀ ó mọ̀ béèrè fún nǹkan bẹ́ẹ̀ obìnrin ara rẹ̀ náà mọ̀ béèrè fún ibi tọ́lọ́run ọba tó fẹ́ ká ṣe ká fẹ́ ra wa dé ó encourage àwọn tí wọ́n jẹ́ òbí ó ní wa ankihul ayama minkum àwọn tán níyàwó nu yín ẹ wáyàwó fún wọn àwọn tán lọ́kọ nú àwọn ọmọ yín ẹ wọ́kọ fún wọn wassalihina min ibadikum wa imaikum kódà tẹ lórí àwọn ẹrú yín ẹrú kò ń ṣe àwọn ọmọ yín sìn àwọn ẹrú yín ẹ wọ́kọ fún wọn lóbìnrin àwọn ẹrú yín lọ́kùnrin ẹ wáyàwó fún wọn ẹ̀bùn yògìnímù lọ́wọ́ ìfọ̀gìlì tán bá jẹ́ tálíkà ọlọ́run ó ràn wọ́n lọ́rọ̀ ìwọ́ tó rò pé olówó lọ́wọ́ ń sìn ó tó fẹ́yàwó ní ta ló sọ fún ẹ pé wé ò lè lọ ṣé ó kọyàwó ẹ lẹ́gbà tó bá lọ ni àbó dẹrù ẹ̀ síta èyí yẹ kúrú fukọrọ tán jẹ́ tálíkà yògìnímù lọ́wọ́ ìfọ̀gìlì ọlọ́wọ́ bó ràn wọ́n lọ́rọ̀ nínú ọlá rẹ̀ wọ́láwọ́ àṣìrìn àlìm ọlọ́wọ́ ọba tó gbáyé ni ọba tó mọ gbogbo nǹkan ni àyà tó clear lélẹ́yìí so ọlọ́wọ́n ọba ní ẹ̀wáyàwó fún àwọn ọmọ yín ẹ̀wáyàwó fún àwọn ọmọ yín lọ́kùnrin àti lóbìnrin wọ́n sọ́ọ́lì hínámi ibàdìkan ìmọ̀ àìkò àtàwọn tí wọ́n jẹ́ nire inú àwọn ẹrú yín lọ́kùnrin àtòbìnrin ló fi jẹ́ pé arínú àwọn ẹni ìṣíwájú tí a sọ àní ìtúbùrù dínà ẹ̀mọ̀ wọ́ fìníkà níbi ìfẹ́yàwó torípọ̀ ọlọ́run ọba ló sọ wípé kí ni ìyẹn kúrú fòkọ̀rá tán bá jẹ́ tálíkà yòókùnímù láwọn ìfọ́ọ̀lù ọlọ́run ọba rọ̀ wọ́n lọ́rọ̀ ọlọ́run ọba rọ̀ wọ́n lọ́rọ̀ kò túmọ̀ sí pé wọ́n di mílíọ̀nìà nítorí ìpẹ́fẹ́yàwó ṣùgbọ́n in tá ń pè ní ayé ọkàn téyìn ò bá ṣe ju rẹ̀ lọ ọlọ́run ọba òkun lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta sọ fún apá níbo muhammad sallallahu alaihi wa sallam tó sọ pé kọ́t ó ti jèrè man aslam ẹni tó gba islam wọ̀rọ̀sìkọ̀ kàfàfà ó dẹ̀ rí nǹkan tó lè fi manage oúnjẹ ó mu wọ́kọ̀ náà aláwọ̀ bí màá tọ̀ ìtọ́lọ́hún fún ni ọlọ́run bá ní kó gba tító pẹ̀lú ẹ̀ kò wọ ẹni tó ní jùlọ kó wò pé tó ń fẹ́ mọ lé ni á ah, ayé mi bá bàjẹ́ nǹkan mọ̀ lè fẹ́ mi oúnjẹ òun níbi sùn sí bẹ́ẹ̀ lòun rí nǹkan wọ̀ níwọ̀n ba mọ̀ dúpẹ́ fọ́lọ́wọ́n bá ní rínà tọ́lọ́wọ́n bá ń sọ ni ọlọ́wọ́n bá encourage ká wa lọ́nà tó ń fi ọwọ́ sí lọ́nà tó ń là kalẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala oníkàmọ́ ṣe promiscuity free mixing láàrin ara ọkùnrin àtòbìnrin ọlọ́wọ́n bá ń sọ fáwọn àyàwó anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam oníwàlá tabaraj na tabaruj aljahiliya ti lula ẹ̀rọ máa jáde jáde kí jáde bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ń gbá ìmọ̀ kan obìnrin lánàá ọ̀nà tí ò ní fi ṣe zìnà òun ni pé kóbìnrin mọ́ máa rìnrìn kúrin ẹ̀ mò ń lọ bí mò ń lọ torí pé mi máa rìnrìn kúrin ibẹ̀ ni nǹkan kí nǹkan ó ti pàdé ẹ̀ ibi tí islam lè dé lórí ẹ̀ nìkan obìnrin fẹ́ travel lọ́bi tó jìnà ní oníkíni kó lọ pẹ̀lú mahram rẹ̀ ni òun náà ni ẹni tó jẹ́ ọkọ rẹ̀ àbí ẹni tó jẹ́ bàbá fún àbí ọmọ rẹ̀ àbí àbúrò rẹ̀ lọ́kùnrin àbẹ́gbọ́n rẹ̀ lọ́kùnrin láti lè fi protect ẹ̀ ni ẹlòmí ní ọgbà àṣẹ wọn pè wọn lọ́dẹ ni wọn pè wọn lọ́dẹ ètò wa ń bẹ̀ ni wípé shaitan ó ń lé wa káàkiri ni tí obìnrin bá dá wà níbi tó dá wà oríṣiríṣi nǹkan ó dá travel oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ lọ́nà ṣùgbọ́n tí èèyàn kan bá mọ̀ pé ah, ẹni tó jẹ́ maharam ẹ̀ wà pẹ̀lú ẹ̀ àti fi lọ kú lọ lọ yóò jẹ́ nǹkan tí ó ṣòro torí pé mọ̀ pé kí ni ẹni tí ó jẹ́ maharam ẹ̀ wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí ò bá sí maharam ẹ̀ pẹ̀lú ẹ̀ ní òun nìkan ó lè fi lọ lọ lọ ó lè ṣe kí ni ó lè juwọ́lẹ̀ fún torí pé ṣàìtàn ni ó ń lé ọmọ ènìyàn káàkiri ṣùgbọ́n gbà tóbi ní bá bẹ pẹ̀lú ẹni tí ó ń dáàbò bò tẹ́ni tí ẹkùn tó fẹ́ dẹ́ torí pé ẹni tó ń dáàbò bọ́ wá pẹ̀lú ẹ̀ yóò ṣe ní ipòràdó bẹ́ẹ̀ nígbà tó bá ń bẹ nílé náà kò mọ bẹ ní àṣọ pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin tábàwọ̀ gbogbo àwọn kan yá rí pé ìsìláàmù ó ti di ọ̀nà zìnà ni ṣùgbọ́n bá a ṣe ń ṣí kankan náà àwọn ọ̀nà tí ìsìláàmù dì í bẹ́ẹ̀ là ń ṣeré ti zìnà irú ẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí ó fẹ́ gba òṣìṣẹ́ tí ó mọ ṣiṣẹ́ nínú ilé rẹ̀ tí wọ́n bá tún nǹkan ṣe nínú ilé rẹ̀ ó wá gba ọmọ tó ti bàlágà ó gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínú ilé employee kọ́nà ọba kó ṣàánú wa ni ṣaitan ó lo obìnrin yẹn ó lo ọkùnrin yẹn náà àméjì para ọlùra wọn ó ní kó báyàwó níyàwó sùn bí irú kéèsì tó ṣẹlẹ̀ ní àsìkò anabi yusuf alayhisalatu wasalam nígbà tó ṣì kéré tó ṣe pé ìyàwó mínísítà gangan ló ní kíni ló tilẹ̀kùn mo fẹ́ kájọ ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala ni anabi yusuf alayhisalatu wasalam kò tí ì di anabi ọlọ́mọba nígbà ó ṣì kéré ṣùgbọ́n ti balaga ọlọ́ni wàlàkọ̀dà hàmàbí hàmàbí wàlàkọ̀dà hàmàbí hà láwùlà àǹrà àbọ̀rọ̀ àmà rọ̀bì ọlọ́run ni ó fẹ́ kó sí páńpẹ́ ẹ̀tàn ṣùgbọ́n àmì ọlọ́run ọba tó rí òun ló jẹ́ kó sunra kì ọkùnrin àtòbìnrin jọ ń bẹ láwọn nìkan obìnrin tún wá lọ tilẹ̀kùn ó tún wá bọ́ wù gbogbo jẹ́ lè mọ̀ fi suspect pé ṣé plan kìíní lélẹ́yìí ó ti kúrò lẹ̀ so ìyẹn lànà bí sọ lọ́wọ́ sá ń sọ ìpè ìyákùnbọ̀ dùkú lálẹ́ nìsà ẹ ṣọ́ra fún pé kí ni ẹ̀ ń wọlé tó bẹ̀rẹ̀ lóbìnrin láyà fúlùwọ́n náà rọ́jù bí ìmọ̀ràn àti ìlàkánà sàlìsà ọmọ ṣàìtàn ọkùnrin òní máa bẹ pẹ̀lú obìnrin olóbìnrin ni àti kó ṣe pé ṣàìtàn lẹ́ni kẹta ó wá dípẹ́ lórí lẹ́fù ni a fi lò wọ́n lẹ́fù tó lè fi lò wọ́n yẹn ni ó lè débi pé kan ṣe tó ń jẹ́ zìnà gangan ó lè dé kí ni kan dé lẹ́fù pé wọ́n ó ṣe àbúrò zìnà tán àbá ṣe tí ó jẹ́ zina gangan sọlọ́wọ́ bá ń sọ pa ànábì yusuf alayhisalatu salam ipe àmì ọlọ́wọ́ bá tó rí òun ni òjò kó sí páńpẹ́ yẹn tá a bá yusuf gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ti ṣe tá a tún ka àárí àwọn nǹkan wọ̀nyí islam block gbogbo ọ̀nà tí obìnrin àtọkùn ilé máa fi ṣe zina ni ṣùgbọ́n bá a ṣe ń ṣe àwọn ọ̀nà lẹ́yọ kọ̀ọ̀kan òun là ń ṣe kí ni ni an introducing tó ń jẹ́ zina ló fi jẹ́ wípé ẹlòmíà wo wípé nǹkan yìí ti le jù kó le jù òun jẹ́ pé òfin tá a fẹ́ kà ìpè kan ṣe fún ẹni tó bá ṣe zina òfin yẹn ní alẹ́ lófin yẹn lé torí pé àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ láwọn nǹkan tó yẹ ká tẹ̀lé ẹ mọ́ ṣe léyìí ẹ mọ́ ṣe léyìí ẹ mọ́ ṣe léyìí ẹ mọ́ ṣe léyìí lẹ́yìn ìgbà èèyàn wá lọ èèyàn wá fọ létí gbogbo àwọn nǹkan yẹn ni ìjẹníyà tó lé wá àwọn òpin islam ti lé jù so islam ò lé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wa ó ti ṣàlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa náà àwọn tí wọ́n ní islam lé ẹ̀wá bèèrè lọ wọn ẹni tó ṣí gbogbo géètì zìnà ìyàwó rẹ̀ àtọ̀rẹ́ rẹ̀ wọ́n jọ máa jó lójú agbó wọ́n jọ kí sí ara wọn wọ́n ọgẹ ara wọn wọ́n jọ ya fọ́tò papọ̀ wọ́n jọ ṣe gbogbo ẹ̀ wọ́n jọ wà láwọn nìkan fi gbogbo ó ṣí gbogbo géètì ilẹ̀ ìyàwó rẹ̀ ó aláwẹ̀ kó wọ̀wọ̀ kú wọ̀ jáde ìyàwó títí ẹ̀ yóò ṣí gbogbo gbáya rẹ̀ lẹ̀ ìyàwó títí ẹ̀ yóò ṣí gbogbo tan rẹ̀ lẹ̀ ìyàwó ẹ̀ ni ó mọ fọṣọ níta gbogbo tan rẹ̀ yóò ṣí lẹ̀ gbogbo ọrùn yóò ṣí gbogbo àwọn nǹkan géètì tó jẹ́ géètì aṣí gbogbo lẹ̀ àwọn wọn ẹ̀ àbí wọ́n wá ní ojúwọ́lẹ̀ fún yẹn kan musiba obìnrin tó ṣe gbọ́gbọ́ sórí facebook ní tóun àtọkùnrin alọ́kùnrin john discourse obìnrin tó ṣe gbọ́ nǹkan fún rẹ̀ ń dá sí gbogbo nǹkan tó ń lọ lórí facebook yóò kó sáàrin àwọn ọkùnrin yóò mọ̀ dá síbẹ̀ èèyàn kan wá propose ẹ̀ lórí facebook ní pé mo nífẹ̀ẹ́ kílẹ̀ṣẹ̀ nìyẹn ẹ̀ṣẹ́ rẹ̀ òun náà ni pé ń olóbìnrin sọ̀rọ̀ lórí facebook ni torí pé kò kọ́ síbẹ̀ ìpé òun má rí òun ò má rí dẹ́dẹ́ni tó ṣe wípé òun ní tó bá rí ni ó lò tiẹ̀ ó má rí kò má rí kò kan hùn tó wọ́n mọ̀ pé wà important lọ́dọ̀ ọkọ ẹ ní kò ní aláwọ̀ ẹ pé kó wá sórí facebook ni obìnrin ní ibi tí ó yẹ ìyá rẹ̀ dé yóò mọ upload àwọn picture yamayama picture gbogbo gbára rẹ̀ ìtàn rẹ̀ gbogbo ẹ̀ oríṣiríṣi kódà ló ní wọn upload picture owó rẹ̀ ẹlòmíràn ni èèyàn kan propose sóhun torí ẹ̀ ọ̀sìn ló wá ní kó ń sẹ́ndì àwọn pics òun kó ń sẹ́ndì ẹ̀ sóhun ni òun fẹ́ wo bó ni tí ò bá borí sísà tó lóun lò jáàbù yóò òun fẹ́ wo bí ò bá borí ni bó ni òun ẹ̀ ṣe rí yóò wá upload gbogbo àwọn kan sórí facebook kò mọ̀ pé gbogbo tó ń upload yẹn ni àwọn kan náà kọ́ná ní system kan tó ń control gbogbo ẹ̀ gbogbo tó ló ń upload yẹn àwọn kan náà ní system kan tó ń control rẹ̀ ní táwọn fẹ́ tu jáde wọn tu jáde so gbogbo àwọn géètì tí islam di àṣìlẹ̀ ìgbà tá a wá sí géètì ilẹ̀ tẹ́ni bá wá ṣe ìsìnà wá gbọ́ pé ìyàwó òun ṣe ìsìnà tó bá ṣe pé ẹni tí ń tán pè ní rẹ́yìrà òun ni ìjòwú ọkùnrin tó wá ń bẹ láàrẹ̀ ó lè ní wọn aṣú ti obìnrin yẹn pa ó lè ní ọkùnrin yẹn wọn apọkùnrin yẹn wọn apobìnrin yẹn náà kí ló tó fi pa ẹ ìtàwọn fi pa kóra àwọn mọ̀lẹ́bí mi ó ṣe wọ́n ń pe kinní kan ní honor killing honor killing òun ni wípé pípa pẹ́ni yìí ni láti lè fi protect orúkọ family wa ìyàwó níyàwó tó ṣe zina wọ́n lè ní kíni àwọn pàǹpà pupa kí ló dé dẹ́fẹ́ pàǹpà pupa ó ti stay ní family wa honor killing àbí honor crime eléyìí common káàkiri àwọn ìlú tèmá gbogbo britain nǹkan kan náà ti ń ṣe láìpẹ́ yìí ọkùnrin kan girlfriend yẹn kan tí wọ́n ti jọ wà papọ̀ tẹ́lẹ̀ rí ó dẹ̀ rí ìyẹn ní kíní ibi kọ́nsáàtì kan àbí kankan tó fẹ́ ṣe lórí inú dẹ̀ bí ni ó dẹ̀ yọ̀bọ̀n ó po obìnrin yẹn ó dẹ̀ parẹ́ tó bá ti tẹ̀lé ìlànà tí islam gbé kalẹ̀ ẹ̀ ní bara ẹ̀rìn eléyìí ẹ̀yin tẹ́ ṣí gbogbo géètì ilẹ̀ géètì aburú ẹ̀ ṣí ilẹ̀ ẹ̀ wá ní kíní o gbọ́dọ̀ ṣèbàjẹ́ o òbí tó ṣe pé fún ara ẹ̀ ló gbégbékúgbé wá nu ilé gbogbo àwọn ìwòkú àwọn fíìmù burúkú ó gbé wá fáwọn ọmọ ọmọ tí ò ti ju ọmọ ọdún mi méjìlá lọ tí ò dọmọ ọdún mẹ́wàá lọ ó ti gbogbo oríṣiríṣi nǹkan báwọn ọkùnrin ṣe ń lọ́mọ obìnrin bóbìnrin ṣe ń gbogbo ẹ̀ ló ti rí ó wá implement nǹkan yẹn òbí yẹn wá ní pé kíni inú wọn ò dùn sí tó ń ṣe fún ara wa ni àá destroy home wa fún wa tàbá wá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tán a tún wá fẹ́ fìyà jẹ ẹni tó bá violate ẹ̀ ìkan lára àwọn afá nínú tíra rẹ̀ kan ni mojam ibuldan ó ń sọ ó nígbà tó ń dé bulgaria orí àwọn bulgarians ní ọkùnrin àtòbìnrin wọn ọmọ ń wẹ̀ ìwòwò nínú odò ni wọ́n láwọn fẹ́ lọ sún ìwòwò ọkùnrin àtòbìnrin ṣùgbọ́n wọn gbọ́dọ̀ ṣe zìnà ẹni tó bá fi lè ṣe zìnà nínú wọn ní punishment tán gbé kalẹ̀ òun ni wípé wọn ó gé ọrùn rẹ̀ wọn ó gé ọwọ́ ẹ̀ wọn ó gé ẹsẹ̀ rẹ̀ wọn ó gé yánmayánmá àtobìnrin àtọkùnrin yẹn wọn á wá áǹgì wọn sí gbangba ta pé èyí jẹníyà tó ń bẹ fún àwọn tán bá ṣerú nǹkan báyìí ni ṣùgbọ́n kò sí nǹkan tó burú kán máa wẹ̀ ń wò ń gbangba ta wọn rí ní crime ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ṣe zina bẹ́ẹ̀ ni kéèsì ọ̀pọ̀lọpọ̀ náà ṣe rí a ní rẹ́pù ní kíráìmù ni ṣùgbọ́n nǹkan tí wọ́n rẹ́pù èèyàn kò ń ṣe kíráìmù kóbìnrin obìnrin obìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin jọ mọ́ bẹ papọ̀ nínú isolation seclusion kò ń ṣe kíráìmù ṣùgbọ́n wọn gbọ́dọ̀ ṣe islam ń ṣẹ́sìn bẹ́ẹ̀ nǹkan tí ó lídì wọn síbi nǹkan islam ẹ̀jìnà sí tá bá wá ṣe nǹkan tí wọ́n ní ká má ṣe tó bá padà wá lídìí síbẹ̀ islam wà fìyà jẹ wọn so nítorí lídìí arákùnrin yìí sí nǹkan tí ó ṣe òun náà ni pé ó violate òfin ẹ̀sìn so ó ní ọmọ mi ìkan tó ṣẹlẹ̀ ni wípé ó jẹ́ employee lọ́dọ̀ arákùnrin yìí fazana bí mọ́ra ti ó báyàwó ẹ̀ láṣepọ̀ wọ́n ní ọkùnrin tó anna alaibni arajmi àwọn kan wá sọ fún mi wípé wọn ó sọmọ mi ló kópa ni kọlọ́n bá kó ṣàánú wa ẹlòmíì ọ̀rọ̀ ẹ̀sìn òye yóò fẹ́ dájọ́ ẹ̀sìn sọ̀kálukú náà yóò fẹ́ sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn ní ṣùgbọ́n nǹkan fúnra ẹ̀ oníkó ọ̀rọ̀ ẹ̀sìn òye so ló fi jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala wọ́nu wa wípé wàlá tẹ́kfù mọ́lẹ̀ sọlọ́kà bí il iná sáàmà wà lùbọ́sọ̀ fòwádà kúlù láìka kára àni mọ̀sùlá in tó bá ní mọ̀ ń parẹ́ mọ̀ sọ torí pé etí ìgbọ́ ojú ìrìnà in tó fojú ẹ̀wò in tó fetí ẹgbọ́ in tó fi ọkàn rẹ̀ di ọkàn rẹ̀ di ládì ọkàn kúlù láìka kára àni mọ̀sùlá gbogbo àwọn nǹkan ìrọlọ́wọ́ bó bèèrè lọ́wọ́ rẹ̀ bóòlù ṣe lù wọ́n èlòmí ń rí náà orúkọ nǹkan lè máa fojú wo wòkú wo ni nítorí bá wòun ló lè fi wo ìbojú òun ni o gbọ́dọ̀ fi wo nǹkan tọ́lá ọ̀bọ̀ nífẹ̀ẹ́ sí ẹlòmí ò pé tí òun lè máa fi gbọ́ gbọ́ kúbọ̀ ṣe pé tí òun ni o lè fi gbọ́n tó wẹ o o gbọ́dọ̀ fi gbọ́ nǹkan tí ò takùtọ̀ láwọn ọba ni bẹ́ẹ̀ lọkàn rẹ ẹ ṣèbí mo ní freedom freedom of uh, religion wa, freedom of kìnnìkan wa, tó bá rò rò kúrò tó dìdìkú dìsáàdì ọkàn òun bọ́ lọ́wọ́ bá ń bẹ́ẹ̀ ọlọ́ni gbogbo àwọn kan ilá abé lọ ibò ilẹ̀ ṣe lù so arákùnrin yìí wọ́n fún ní fatuwa wípé ọmọ àìn tó ṣe ẹ̀rọ kan sọ ló kópa ni káná ti sọ ọmọkùnrin ló kópa àwọn tó fún ní fatuwa ẹ̀ ni wọ́n á ru ẹ̀ṣẹ̀ rẹ̀ wájú ọlọ́mọba kọ́lọ́mọba kó ṣe àánú wa pàtàkì lọ àwọn tó ń ṣe wáàsí kọ́lọ́mọjà sọ àwọn èèyàn ni anabuwa muhammad sallallahu alaihi wasallam ori man ufti abi ghairi ilmin fa ismuhu ala man aftahu ẹni tí wọ́n bá fún ní fatuwa fatuwa tí ó bẹ́sìn mu ẹni tó fún fatuwa yẹn ní òru ẹ̀ṣẹ̀ rẹ̀ tẹ́ni yẹn bá lọ ṣe nǹkan tí wọ́n sọ fún tó wà lọ jẹ́ rọ́ntìn sọ ló jẹ́ pé kán béèrè ọ̀rọ̀ lọ́rọ̀ àfa mi ní mọ̀ ń nǹkan ikú ń ṣẹ̀ṣẹ̀ ah èmi ni mi wá ní mọ gbogbo nǹkan ni ah mi wá ní mọ ilé ẹ ìgbà tó mọ nǹkan wọ́n ti bèrè ọ̀rọ̀ ànẹ́bísọ̀ aláàsálàm ní òyìn padà wa torí pé kò ní ánsà fún pẹ́ṣẹ̀ tán béèrè lọ rẹ̀ lásìkò gbà ẹ̀ ọ̀n ti gba tí jibril alayhisalatu wasalam tó bá wá ṣe kí tó bá wá mú ọ̀rọ̀ bá ipé nǹkan báyìí ní ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n kí èèyàn máa ṣàyà kókó nàkí kó mọ ẹbẹ́ síwájú nìyí kó mọ mú fatuwa lórí gbogbo nǹkan ewu ńláńlá ni ló fi jẹ́ pé àwọn ẹni ìṣíwájú wa máa sọ wọn ní àjìrá okùn alẹ́nàrà àjìráwó kúmọ́lá fòtíà ẹni tí ó ń ṣàyà kókó nàkí tó ń ṣàyà gbangba láti wọná jù nínú yín lẹ́yìn tó ṣe pé ń ṣàyà gbangba láti mọ fún àwọn èèyàn ní ọ̀rọ̀ ẹ̀sìn tó ló jẹ́ pé ẹni tí ó fẹ́ sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ kò tún gbọ́dọ̀ wá rí rẹ̀ anábìsọ̀ lọ́wọ́ sámúni ìnámọ̀lẹ̀ ẹ̀lmù bíi tààlù ìmọ̀ èèyàn máa ń kọ́ ni ẹni tó jẹ́ àfa òun jòkó tẹ́ntẹ́lẹ́ gbogbo ògbà yóò mọ katira katira katira torí pé ọlọ́wọ́n bá di sọ fún ẹnìsọ lọ́wọ́ sẹ́ni kò kò rọ́bì zidni ilma máa tọrọ pé èrè ọlọ́wọ́n bá mi lémi kún ní mọ́ lémi so àfọwọ́mọ wa mọ̀ ń pẹ́ ẹ̀sìn gbogbo ògbà gbogbo ògbà torí pé kí ni ó ń sign on behalf of ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni ọlọ́wọ́ bá sọ báyìí ọlọ́wọ́ bá sọ báyìí anabi sọ báyìí anabi sọ báyìí ẹni tó ń sọ̀rọ̀ bí a bọ̀ fọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣé kò yẹ kó mọ nǹkan tí ọlọ́wọ́ bá sọ kó tó máa sọ̀rọ̀ sọlọ́fi jẹ́ pé lára ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ òun náà ni wọ́n á ń takúrò aláàláhi má là ta àlàmùn ọlọ́wọ́ ni kẹ́ ẹ máa sọ kẹ́ ẹ máa ascribe mọ́ ọlọ́wọ́ bá allah nǹkan tẹ́ ẹ ní mọ̀ ń parẹ́ abẹ́lẹ́wọ́ bá subhanahu wa ta'ala kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó mọ̀ jẹ́ kí a sọ àmì ìrùn kó mọ̀ jẹ́ kí wọ́n sọ wá nù so wọ́n fún ní fatwa àwọn tí wọ́n wá jẹ́ onímọ̀ wọ́n wá sọ pé àwọn tó sọ̀rọ̀ yẹn fún ìsọkúsọ náà sọ ọmọ rẹ̀ dáràn ń tòótọ́ ṣùgbọ́n ìyà ìjẹníyà tó ń bẹ fún ọ̀ràn tọmọ rẹ̀ dá kò tó pé kan sọ ọ́ ló kó pa ó yẹ kí wọ́n fún un ní ọgọ́rùn-ún búlálà ni kán dẹ̀ bá níṣe kúrò lórí ilẹ̀ kán lè kúrò ní olùkọ́mọ́bàlújẹ́ ìjẹníyà rẹ̀ mu kò í ṣe pé kán sọ ọ́ lóko pa torí pé nígbà tó ń ti gbọ́ sọ lóko pa ẹ́ ń wá ṣàfẹ́kù ọmọ mi rí arákùnrin yìí ẹ̀yin èèyàn ẹ̀ dé ká rí ṣe compromise ni ṣé eh, kí n fún yín ní ọgọ́rùn-ún àgbò kàkí fún ilé ẹrú kan sí kẹmọ́ fọmọ ẹmọ́ fọwọ́ kan mọ́ mi kọ́ra fílẹ̀ ni òun ti negotiate compromise ni so ṣùgbọ́n pàtàwọn nǹkan tó sọ̀rọ̀ tó tún yàtọ̀ sílé pé ah o ní láti negotiate compromise kan fẹ́ pọ̀ mẹ́ ìdájọ́ tó ń bẹ lórí ọmọ ẹgbẹ́ òun ṣe pé kán sọ lóko pa ẹgbà ló yẹ kán fún kọ́lẹ̀ bá níṣe kúrò lórí ilẹ̀ ní fi wá kú ẹjọ́ ìlọsọ́rọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tán wá dọ́dọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wa sallam wa ń béèrè ní ọwọ́ wọn fàkàlọ́ sallallahu alaihi wa sallam والذي nọ́ọ̀sì bí ẹ̀dì mo fi ọlọ́wọ́ bá tó ní ẹ̀mí mi bóra láàkìyà nàbì nàkùnmọ̀ bí kìtà bílà tí ọlọ́wọ́ bá máa fi dájọ́ fún ẹ̀mí jẹ́jì alùwẹ̀lì ìdẹ̀tù ọ̀lgánà mo rọ́dùn àlejò ọ̀rọ̀ ẹran tó sọ àtẹrúrúbìnrin tó sọ méjèèjì àdápadà fún ẹ kò sí tó jọ wàlábìníkà jẹ́dùnmíyàtì wọ́tẹ̀gíríbù àmì ọmọ rẹ̀ wọ́n ó ṣe ní ọgọ́rùn-ún búlálà wọ́n dẹ̀ lé kúrò nílùú fún ọdún kan àwọn afẹ́sìn wọn ní ìlé ní kúrò nílùú fún ọdún kan láti mọ́ bàlújẹ́ ni nǹkan tán lè fi replace ẹ̀ oníkan ju ẹni yẹn sẹ́wọ̀n wọ́n gbọ́dọ̀ isolate ẹ̀ kúrò láàrin àwọn èèyàn so that kò ní bàlú àwọn yẹn jẹ́ ni wọ́n fún ní ọgọ́rùn-ún blálà wọ́n tún wá ṣe kí ni wọ́n isolate ẹ̀ àbí kán lé kúrò nílùú pa àfẹ́ nílùú ìmọ̀ torí ẹ̀ǹgbà míì ná àwọn àṣà míì wọ́n lẹ́lò míì wọ́n lè sí exile ni bí a nú àwọn tí wọ́n jẹ́ activist nǹkan kan mọ́ra wọn so táwọn olórí ìlú ni pé ó ń dà lúrú wọn láwọn ò fẹ́ nú ìlú mọ́ ilé ìkọ́mọ̀n láwọn bòmílẹ̀ wọn lè lárúbáwá ni tó ṣe pé àwọn kan tán bá ìjọba du agbára ìjọba aláwọ̀ fẹ́ kán wọ̀lú mọ́ bí syria lápẹjúwe ó láwọn kan tó ṣe pé in the fifties s nǹkan kàmára tán lé wọn kúrò tán ní wọn ní wọn nílùú mọ́ tán wá fi lè wọnú ìlú wọn gbé wọn ni torí pé kí ni rí pé wọ́n ń dà lóru so náà ni tẹ̀gíríbù àmì kán lè kúrò nílùú ọ̀ kí wọ́n palẹ̀ mọ́ rẹ̀ torí aburú tí ó mọ̀ dálẹ̀ nínú ìlú òjíṣẹ́ ọlọ́run bá muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn èèyàn báyìí ó ní ọmọ rẹ nǹkan tó jẹ́ òfin rẹ̀ ni ọ̀rọ̀ àníbi sallallahu alayhi wa sallam ó bọ́ ọ̀rọ̀ tí àwọn onímọ̀ sọ mu tó ẹ̀lẹ́ ni wọ́n fi sọ wípé àwọn tán jó onímọ̀ báyìí náà sọ ó ní wa anna alaimura ti hada rajma ìyàwó ẹni yìí tó wọ́n sọ òun ò lè escape kan sọ lókùpa òun ò lè escape kan sọ lókùpa. So ìtakàn ní láti kọ̀nfàmù òun ni pé wọ́gùdù ya unais irẹ́ unais arákùnrin kan tó ń bẹ pẹ̀lú anábọ̀ muhammad sallallahu alaihi wasallam jùkún yẹn ìrọ́júlùmín aslam tó jẹ́ láti ìdílé aslam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní irẹ́ unais wà lọ ìlàmúra àti àdá lọ́sọ́dọ̀ obìnrin ìyàwó arákùnrin yìí fẹ̀yìn ìtara fati tó bá jẹ́wọ́ pé tòótọ́ lòun ṣe zìnà tó bá jẹ́wọ́ pé òun ṣe zìnà farjumha ẹ̀sọ́ ló pupa ṣùgbọ́n àníṣọ́ aláàsálámù ò ní lọ sọ ló straight ó ní ni ẹ lọ tó bá jẹ́wọ́ so ló fi jẹ́ pé ẹ islam abọ́ ni wọ́n sọ pé kán sún yàn ló pupa abọ́ ni wọ́n sọ pé wàlá ìlàdí ní ìsọ́f àwà just pẹ̀lú òfin ọlọ́wọ́n ọba kán tó lè sọ̀yàn ní òkópa àbí kán tó lè sọ pé fún un lẹ́gba ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni ẹlẹ́rìí mẹ́rin orí wọn gbà tí wọ́n ń ti nǹkan bọnú nǹkan kò ṣe pé mo rí wọn pọ́ wọnú ilé wọn tilẹ̀kùn mọ́rí kọ́ orí wọn tán ti nǹkan bọnú nǹkan ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n rí nígbà kan náà tán ṣe àmọ́ ẹ̀yìn rẹ̀ bọ́ta ipe ìta jẹ́rìí lélẹ́yìí so ìgbà yẹn ni ọ̀rọ̀ wípé kí ni kan sọ lókùn àbí kan fún lọ́gọ́rùn-ún bláàlà yóò tún wáyé ni ṣùgbọ́n ẹ̀mí èlò lè léyìí ṣẹlẹ̀ ni ẹ̀ṣẹ̀ wọn lè fi kámẹ́rà kan fi ṣe àlègbà kámẹ́rà nù rẹ̀ sí torí pé nǹkan tó ṣe dókítọ̀ ni ẹ̀sìn òde sọ pé kán lò sọ á rí i pé òfin yẹn nǹkan tó ṣe pé ó ṣòro láti rí ni. So, ọ kí ẹni tó ṣe aṣemáṣe gan fún rẹ̀ jẹ́wọ́ pé n tó ń ṣe nìyí kí ìbẹ̀rù ọlọ́run ọba kó ti jáde láti sọ pé èrè olórí mo ṣe nǹkan báyìí àbí kéèyàn kan àlẹ́jì ipò ṣe nǹkan báyìí ni kó ń wá jẹ́wọ́ ipò ń ṣe téèyàn kan bá àlẹ́jì wípé ẹni yìí ṣe zìnà kò dẹ̀ ń ṣe ẹlẹ́rìí mẹ́rin wọn tó mẹ́rin wọ́n sọ fún pé ẹlẹ́rìí okù ńkọ́ tí ò bá rí mú wá òun nìkan àbáwọn méjì àbáwọn mẹ́ta ni wọ́n wọ́n nìkan fún ẹnì kọ̀ọ̀kan wọn ní eighty lashes fún defamation ó lè rí tòótọ́ o ṣùgbọ́n for the fact pé conditions tí ẹ̀sìn gbé kalẹ̀ kò pé ó ti accuse ẹni yẹn wrongly nìyẹn so wọ́n nìkan fún ní eighty lashes the only thing tó lè mú mọ́jẹ eighty lashes yìí òun ni kí ẹni kan accuse kó ní bẹ́ẹ̀ ni mo jẹ́wọ́ so ìtara fún yẹn so ní tiwọn wọn accuse obìnrin yẹn wípé kí ni ó ṣe zìnà pẹ̀lú ọkùnrin yìí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ó ní kan lọ bó obìnrin yẹn ọkùnrin yìí ti gbà pé òun ṣe ṣùgbọ́n ẹni tó ní mo ṣe zìnà nì pẹ̀lú obìnrin yìí obìnrin tó lòun ṣe zìnà pẹ̀ tí yẹn bá lé òun gbà ń kọ́ pé kò ń ṣe mi èmi kọ́ ló ṣe pẹ̀lú so wọ́n fún ní eighty latches ipò dìfẹ́mù obìnrin yẹn so a rí pé kí ní tẹ́sìn gbé kalẹ̀ nǹkan tó ṣòro láti láti sọ wípé a fẹ́ rí ni tí o máa ń ṣe pé kí ni ẹlẹ́rìí mẹ́rin bó la ṣe fẹ́ rí ẹlẹ́rìí mẹ́rin lẹ́ẹ̀kan náà ẹni tó ṣe nǹkan tó bá lóun ò ṣe ń kọ́ kò sí wáyé fẹ́ ṣe ọ̀wọ́n róyún nínú rẹ̀ ni bóòlù mi ṣe wọnú ẹ sọ àwọn nǹkan tí ó jẹ́ òfin tán gbé kalẹ̀ tó ṣe pé tá a bá ní ká lò ó máa ṣòro gan tó fi jẹ́ pé most àwọn cases àwọn tí wọ́n sọ lóko pa àbí wọ́n fún wọn ní eighty latches ní èyí tó pọ̀ jù ń bẹ́ wọn wá jẹ́wọ́ ara wọn ni èyí tó pọ̀ jù ń bẹ́ wọn wá jẹ́wọ́ ara wọn ni wọ́n pìfẹ́ kí àwọn jẹ́yà láyé ń bí ju pé kí àwọn jẹ́yà lálùkìyàmọ̀ lọ torí gbà rẹ́bọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá fi lè ṣe kankan àwọn nǹkan wọ̀nyí tó bá fi yà jẹ́ láyé bí ó ti fọ ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n tó bá fi yà jẹ́ láyé bí tọ́wọ́n ọba bá bò ó fún láyé bí tó bá rí jọ́ ń gbèǹdé alùkìyàmọ̀ ọlọ́run lè fi yà jẹ́ ó rẹ̀ lè ṣàforíjì fún àfi tó bá túbá ń bẹ̀ lókun ilé ìní tí anabi sọlá sẹlẹm tó sọ gẹ́gẹ́ bó ṣe lẹ́nu hadith ọ̀bádà musọ́mi tó rọ́jà lọ àná dẹ́n bó ṣe tó rí iná ẹ̀sìn tún wà línẹ́ǹtì ní apá kan èèyàn ṣe àṣemáṣe èèyàn kẹ́kọ̀ọ́ ó dẹ̀ rí ó dẹ̀ túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ṣé ẹ̀sìn encourage ẹ̀ yí pé lọ bó olórí kó lọ jẹ́wọ́ pé ó ṣe ẹ̀sìn encourage ló fi jẹ́ pé anábọ̀ muhammad sọlá sẹlẹm nínú hadith alhakim bákan náà àkìtàgbà wa oní ìtẹ́nibù adil kọ̀dùrátì lẹ́tì náà aláwọ̀ àná àwọn ìwà pálapàla tọ́lọ́wọ́n ọba kọ̀ fún yìí ẹ jìnà sí wọ́n alámàbí ṣẹ́yìn mìíràn fàlìyàstẹ́tì bí sítìrì là ẹni tó bá rọ́ọ̀lù kankan nù kan yìí ni kó túbá wàlíyà tùbí lọ́wọ́ kó ṣe kí ni kó borẹ̀ láṣìírí kó rẹ̀ túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba kó mọ́ padà sí irú nǹkan bẹ́ẹ̀ mọ́ anamsọ́lá àṣà wọ́n mọ̀ lánàá sọfàtàhù núkìmọ̀ àrí ìhàdẹ̀ ẹni tó bá fi lè wá bá wa tó ní mo ṣe nǹkan báyìí àáfi ìjẹniyàn ọlọ́wọ́ bá àáfi fún àáṣe ìjẹniyàn ọlọ́wọ́ bá tó bá wá bá wa ṣùgbọ́n òfúnra ẹ̀ ó rí gírẹ́tì tó ṣe ó lè túbọ̀ lọ sọ́rọ̀ ọlọ́wọ́ bá islam encourage pé kó lọ́mọ ṣe kíní kó mọ yẹpẹra rẹ̀ ṣùgbọ́n tó ń bá túùsì pé n tó ń fẹ́ ṣe òun ni pé kíni kọ́kọ́ fi yà jẹun láyé ń bí bá ṣe ráwọn cases bá ṣe máa wà pẹ̀lú ìwà níṣà allah tó ṣe pé ẹlòmíì ó tú àṣírí rẹ̀ pé nǹkan tí mo ṣe nìyí ṣùgbọ́n tí òfin tí ọ̀rọ̀ bá ti dọ́dọ̀ olórí wọn ń ṣípẹ̀ mọ́ lẹ́nàbọ̀ muhammad sallallahu alaihi wasallam ló fi sọ wípé man halat shafa'atu uduna hadimin hududillah ẹni tó wá ṣe pé ó bá ń ṣípẹ̀ níbi ìkànnú àwọn ìjẹniyàn ọlọ́run ọba tó yẹ kán fi jẹ̀yàn yá ni fakọ́dọ́dàlá ọ̀rọ̀ sùlà ó ti gbógun ti ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ olórí ni àwọn ni ẹ mo fẹ́ ṣìpẹ̀ fún rárá àbí mo fẹ́ ṣàmójúkúrò fún padà níbi nǹkan tó ti ní prescribed punishment ní ọ̀rọ̀ ti ọ̀rẹ́dì dọ́dọ̀ olórí ṣùgbọ́n kó dọ́dọ̀ olórí ni o lè sọ pé kí ni o fẹ́ ṣàmójúkúrò bí ẹnìyẹn ó ṣe ẹlẹ́ṣẹ̀ kan nípa nǹkan tó ní prescribe punishment là ń sọ abẹni tó ṣe wípé òkè ó tú àṣírí ara ẹ tí ò bá ti tú àṣírí ara ẹ ní kó túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba kó dẹ̀ mọ́ para síbẹ̀ mọ́ ṣùgbọ́n tó bá ti tú àṣírí ara ẹ tó ti déwájú olórí nìyí irú èèyàn bẹ́ẹ̀ dó ìgbàláyé sí wà fún kó ní nǹkan tó ń sọ yẹn sọkúsọ ni bóyá òun ò mọ tó ń sọ ń gbà tó ń sọ gẹ́gẹ́ bá ṣe padà mọ́ ṣàlàyé fún inṣàlá ṣùgbọ́n tó bá fi lè gbà pé bó ṣe rí nìyẹn wọ́n ń ṣí pẹ̀lú situation bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ní ta bá ti mọ̀ ní ìwà rẹ̀ tó ṣe pé ká máa ṣe zìnà káàkiri ni kò ń ṣe pọ́kàn kó sí mistakenly ó ti di bárakú fún irú èèyàn bẹ́ẹ̀ sì fẹ́ ká expose yẹ torí àǹfààní gbogbogbò ju àǹfààní tiẹ̀ lọ tabarí yẹn kan tó ṣe aṣemáṣe kò ń ṣe nǹkan tó yùzù mọ́ ó kàn kó sínú kòtò ní ẹ̀sìn ní ká bò ó láṣìírí ṣùgbọ́n tó bá ti dẹni tó ṣe pé nǹkan tó bá sábà nìyẹn ó máa ń ṣe ẹ̀ mọ́ bò ó láṣìírí bá bò ó láṣìírí ni ẹ̀ ń ba tàwọn èèyàn jẹ́ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta sọ́ngbà tá ń sọ̀rọ̀ ń pẹ́ ẹni tó mọ̀ ọmọ pààyàn ni bẹ́ẹ̀ ṣe sọ yìí pé tó bá ṣe pé nǹkan yẹn ó rìgírẹ́tì ó ṣe kiri ni wọ́n lè ṣàmójúkúrò fún un ṣùgbọ́n tó yí pé kí ó bá yẹ pé tá má fi ṣàmójúkúrò fún ni yóò tún kọ̀ntínú nǹkan ẹni ẹ̀sìn ní rárá wọ̀lẹ̀kún fi kí sọ́ọ̀sì hayatun yawon lalba bẹ́ẹ̀ náà lè tún ṣe pé pátipàti ó ti di nǹkan tó gbá tó ṣe kí ni ṣe zìnà pèrèlé ṣe zìnà pèrèlé bó ṣe ń ṣe pèrèlé ló ń ṣe pèrèlé irú èèyàn bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ expose ẹni olóòjẹ́ pé ẹni tí ó ń ṣe nǹkan tó jẹ́ bídíà náà nú ẹ̀sìn àwọn àfẹ́sìn ni tó bá yẹ pé ni tó ń ṣe táwọn èèyàn tó jẹ́ nǹkan tí ó hàn síta tó ń pèpè lọ síbẹ̀ tẹ balẹ̀ bọ̀ rẹ̀ ní ẹ̀ ń pa ẹ̀sìn ni ẹni láti expose irú èèyàn bẹ́ẹ̀ in tí lágbájá ọmọ lágbájá ń ṣe bídíà ni ẹ ṣọ́ra fún torí pé àmọye àwọn èèyàn ni ó bàtàn jẹ pẹ̀lú ẹ̀tún àròpẹ́ sí ni the same thing náà lẹni tóun náà bá ń ṣàwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ṣe pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ yẹn ni ó ti affect ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó lè mọ ṣe secretly ṣùgbọ́n ó ti ba ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ọmọ èèyàn jẹ́ bóyá obìnrin olóbìnrin ló ń bá ṣe zìnà káàkiri ni àbí ó ń dúpọ̀ àwọn èèyàn yóò ló ń fẹ́ ṣe bísínẹ́sì pẹ̀lú àwọn èèyàn ó ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ owó ẹ wá ní pé ẹbọ ọmọ ìyá yín láṣẹ ní ìlú ọmọ ìyá báyìí tẹ́ bá bàṣírí rẹ̀ ní ẹ̀ ń pa ẹ̀sìn ni ẹ gbọ́dọ̀ tú síta nítorí pé kí n káwọn yẹn lè ba àṣà fún dẹ́n kó nǹkan fúnra ẹ̀ ní kó lè ba àdáwọ́ mbẹ́ wàláì tá a bá wo ẹ̀sìn islam dáadáa a rí pé ẹ̀sìn ètò ni ṣùgbọ́n nǹkan tó ṣe ni pé ọgọ́rọ́ mùsùlùmí ni òun gbogbo àwọn nǹkan wọ̀nyí àádé káwọn èèyàn mọ bẹnu àtẹlu islam ni à nílé dìfẹ́ǹdì ẹ̀sìn wa torí pé fákèdù ṣe ìlà ìwòtò yìí ẹni tí ó mọ̀ gan ò lè sọ ẹni tí ó mọ̀ kò lè dìfẹ́ǹdì ẹ̀sìn rẹ̀ ẹni tí ó mọ̀ kò lè ṣe kò lè dìfẹ́ǹdì ẹni tí ò ní nǹkan ò lè fún yẹn sọ̀nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam yìí rẹ̀ òun náà arábìnrin yìí tó bá fi lè jẹ́wọ́ pé tòótọ́ ni àwọn ṣe zìnà farjumha ẹ̀sọ́ ló fagada àlehà ó bá lọ sọ́bẹ̀rẹ̀ fa àtàràfà obìnrin ẹni bẹ́ẹ̀ ni òun ṣe zina fa amara bí arasúlùlọ ìsọlọlọ asanfọrọjì màtí òjíṣẹ́ ọlọ́run bá ní kan sọ lóko pa náà ibi tí ẹ̀pọ̀lọpọ̀ mi yọ báàbò náà máa ń sọ lóko pa a ti ń ṣàlàyé látẹ̀kẹ́ ni islam òdìbí òdìbí òdìbí òdìbí òdìbí ẹnìyẹn padà wá ṣe zùnà ẹ̀ ní àwọn ni kan sọ ọ́ lóko pa torí ipò ti abo àbó ń bẹ́ ń lé ọkọ àbí torí ipò ti níyàwó rí àbó tiẹ̀ ń níyàwó lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣùgbọ́n tóun ò níyàwó rí tẹ́lẹ̀ tó pé kò tí ì rí àbí kò rí èrò èèyàn bẹ́ẹ̀ ẹgbà ni fún kódà kó ti wọ forty years old kó ti wọ fifty years old ṣé kò níyàwó rí kò lọ́kọ rí kò sí ní òsínlábẹ́ ń hundred lashes ni ṣùgbọ́n ẹni tóun ti jẹ́ tó ti fẹ́yàwó rí kò bá jẹ́ pé ọmọ ogún ọdún ni àbó ti lọ́kọ rí kò bá jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún ni sísọ ló kó pa nídájọ́ tiẹ̀ so ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ó jẹ́ adélébọ̀ àtẹni tó jẹ́ oúnjẹ ọlọ́run bá subhanahu wa ta'ala ni azaniyatu wa zani fajlidu kulla wa aidin min umamiyata jaldatin wala ta'khudhukum bi ima rafatun fi dinillah ọlọ́run ni ẹni tó ṣe zìnà lọ́kùnrin àti lóbìnrin ẹ̀fún wọn ní ọgọ́rùn-ún blala wọ́n látà àkókòm bí ìmọ̀ràn àfọ̀tún fìdí ní lọ ẹ má ṣàánú wọn bí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run nígbà pé ha ah, ẹ ṣe kíkà ṣàánú ẹ ẹ torí pé kí ni àǹfààní àwùjọ ju àǹfààní títí wọn lọ ọlọ́run ọba ní kúntùn tùmí náà bí láwàlú omi àkùtẹ́ bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kan ẹ má ṣàánú wọn wọ́n yẹ́ ṣàdá àdábá òmàtọ̀ ìfọ̀dúnlẹ́lùmù mi ni tẹ́bá ń fi àjẹ wọ́n ni ẹjẹ́ káwọn kan náà witness ẹ̀ so that yóò máa jẹ́ bí deterrent fún àwọn èèyàn pé tẹ́mi náà bá ṣe irú nǹkan báyìí bí wọ́n ṣe expose mi ni in ti islam fẹ́ ká achieve bí àwọn kan wọ̀nyí ni tó bá ti wà confirmed bẹ́ẹ̀ ẹ má ṣàánú wọn ló fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó tí nǹkan bá ti déwájú àwọn ẹ̀jọba ti dẹ́ tó dẹ̀ ní hadu àṣírí so bẹ́sìn islam ṣe rí ni ṣùgbọ́n ẹni tó kó sínú àwọn nǹkan báyìí ó ti túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́mọba padà síbẹ̀ mọ́ afọláwọ àmàsàlà èyí tó ti lọ ti lọ ṣùgbọ́n kí n jẹ́ ni tó ṣe pé yóò tún máa ṣe lọ yóò tún máa ṣe lọ ìwé yẹn bẹ́ẹ̀ kan bá mọ̀ ọgbọ̀rọ̀ expose ẹ̀ ni kódà ká mọ̀ sí lu ṣẹ̀ríà ká mọ̀ sí lu tí wọ́n ti ń lò fi wọ́n gbọ̀rọ̀ expose ẹ̀ kí ni reason òun ni pé yóò bá ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ ọmọ mi yóò gbé sínú ẹbí mi tí ó kì í ṣọmọ wọn tí wọ́n rò pọ̀ àwọn ni ẹbí ó dàrú bẹ́ẹ̀ ni ẹbí ó dàpọ̀ gbogbo nǹkan yóò fọjú pọ̀ so àǹfààní gbogbogbò ojú àǹfààní tiẹ̀ lọ ọgbọ̀rọ̀ expose ẹni wọ́n látà hold kò bí ìmọ̀ra fọ́tún fi ní nìlá nǹkan tuntun ní ìlà ọ̀lẹ́ omi láàkìrì tẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tẹ gbọ́jọ́ kan ìbọ̀ ẹ má ṣàánú wàlẹ́ ṣàdàbà ọmọ àtọ̀ ìfọ́gílẹ̀ mọ̀mìnì ìyá wọn ẹ̀díkà wọn kan náà witness ẹ̀ ní nǹkan bí ọdún mélòó kan àwọn kan sàkúlé tí àwọn obìnrin tán sọ lókùn pàmò àìtàn áà kí ní ẹwọ́ bàbá rí kò ṣe kí ní kankan kan mọ́ra wọn irọ́ làwọn èèyàn pa ọ́ ẹni tó rí èèyàn lórí ìyàwó rẹ̀ yóò bẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò ní ní tó ń ṣe ẹwọ́ oh, bàbá rí kì ní ìgbà tí obìnrin tó ní ọkọ òun fẹ́ ìyàwó mi tó dá sídìí sí ìyàwó lára tó dá sídìí sọkọ lára kò wà bàbá rí kì tó gbọ́jẹ́ pé nǹkan tí ọkọ ṣe nǹkan àláàlì ni ṣùgbọ́n tó bá ti di nǹkan tó ní ṣe pẹ̀lẹ́sìn yìí náà níbi tí nǹkan ti ṣẹlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀sìn wo òye wọn ṣùgbọ́n àwọn èèyàn ṣe tó wọ́ọ̀sì ju nǹkan tí ẹ̀sìn mú wá lọ bó ti jẹ́ pé tẹ̀sìn mú wá nìyí kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ ká má ti sọ pé wọ́ọ̀sì nǹkan tó jẹ́ àǹfààní wa òun ni tẹ̀sìn mú wá so léyìí jẹ́ nǹkan tó pàtàkì tá a gbọ́dọ̀ mọ̀ ẹ̀sìn ó wá láti lè tún àlìkìyàmà wa ṣe ni bákan náà láti tún ayé wa ṣe méjèèjì ni ẹ̀sìn ń túnṣe àdẹ̀gbọ́dọ̀ wo méjèèjì dáadáa so àwọn ìjẹ ní àtẹ́sìn gbé kalẹ̀ kò ń ṣe láti fi le koko máwọn èèyàn bí ó bá ń ṣe wípé láti lè fi mú ayé rọrùn fún àwọn èèyàn ni kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó lè wà kún ní àgbọ̀yé nípa ẹ̀sìn àwọn kùdìẹ̀kùdìẹ̀ ní kọ̀ọ̀kan wá abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kò ṣe àmójúkúrò fún wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك